الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن ثوبان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن المسلم إذا عاد أخاه المسلم لم يزل في خرفة الجنة حتى يرجع قيل يا رسول الله وما خرفة الجنة قال جناها أي ما يجنى مجتنى من ثمرها أخرجه مسلم هنا أوقعوا وصحابة النبوة محمد صلى الله عليه وسلم Tawban lọ́nba wa sàlékún ìyọnu fún ọ àti gbogbo àwọn sọ̀hábì ànábì náà sallallahu alaihi wasallam. wọ́n ní mo gbọ́ tí ànábì kíkẹ́ àtọ́lọ́ lọ́n kọ́ máa bá àtọ́sọ báyìí pé innal muslima idha aada akhahu al-muslim lam yazal fi khurfati al hatta yarji' bí mùsùlùmí kan bá gbọ́ pé ọ̀rẹ́ mùsùlùmí kan ó wá ọlọ́ọ̀kì bàbá gbàgbé ọ̀rọ̀ nípa ká máa lọ kí aláàárẹ̀ orí rẹ̀ láwà náà làkàbí ìjọ mẹ́ta mélòó sẹ́yìn. kí ni ládàá ti ń bẹ <clears throat> àkànjọ ní pé ẹ̀tọ́ mùsùlùmí ni tó ní lọ́rùn rẹ̀ o bàbá gbọ́pọ̀ rẹ̀ òòrí mọ́sálásí òòrí ibi iṣẹ́ ọ̀wá sí ṣọ́ọ̀bù rẹ̀ lọ́jà a kí ló ṣe wọn àkọọ́rẹ̀ wọn ni ẹ̀tọ́ rẹ̀ ní kẹ́ ẹ lọ bẹ̀ wò kẹ́ ẹ lọ kí kí wàá ní ládàá tí ń bẹ ń bẹ òun làdí ìfò sọ̀bánu yìí ó ní ànábì ní gbogbo mùsùlùmí tó bá gbéra tọ́lọ̀ kí mùsùlùmí kí ọgbọ́pọ̀ rẹ̀ yẹ lam yazal fi khurfatil jannati hatta yarja títí tí ẹ darí padà láti gbà bá ti kó nílé rẹ̀ hospital náà jìnnà ní ó súnmọ́ ní ilé ẹntì ilé rẹ̀ náà lọ wà ní ó jìnnà ní ó súnmọ́ ní ànábì ní gbogbo lílọ tó ń lọ ohun tó sì fi padà délé rẹ̀ ọwà lábẹ́ bí ìgbà tí èèyàn ń ká èso àlùjánnà sallallahu alaihi wasallam. قيل يا رسول الله وما قرفة الجنة قال جناها ayi ma yu sitana ninsala ya anabi ni sọlọlọ sọlọ àpẹẹrẹ ládá oríire ẹ̀san tí ń bẹ fún pé a mọkànlọ kí ẹni tọ rẹ àjálàjọṣe o àjálàjọṣe o àjọ rẹ o àjọ rẹ o àjẹmọlẹbí o àjẹmọlẹbí o ṣé mùsùlùmí sáni àjọ ń pàdé mọ́sálásí àjọ wa ń àjọ wà ní ọjà kí ló ṣe wọn ọ̀rẹ́ wọn tọ bá dìde tọ lọ kí lásán lílọ rẹ bíbọ̀ rẹ nígbà tí òun rìn lábẹ́ igi àlìgbọnà tó ń ká èso rẹ ni ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ládàá tó wà ńbẹ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tá a ti sọnù pàtàkì jùlọ ẹ wo gbogbo nǹkan ni a gbọ́dọ̀ máa wà careful about it o lè ní advantage o ní disadvantage nínú disadvantages fóònù òun ni pé ó di physical contact wa kù ìyàmẹ́lò ní lọ kí ìyàmẹ́ ni ọlọ́ kí ńgbà tí ọ̀rẹ́ náà gbẹ̀ngbẹ́ yọ ọ̀rẹ́ tí rẹ̀ ńgbà tí ọ̀rẹ́ àrántọ́ yà fi èsì nù a gbọ́dọ̀ jẹ́ kó gba ó sì ní ìfẹ́kì tí ọ̀ dáa ní relationship ọmọ èèyàn kọ́dà bá a kì í sọ tẹ̀sán ìjọba ti di pé láàrin oṣù mẹ́fà láàrin ọdún kan àpàdé àríra àmú ti fóònù ẹ òun náà ti fóònù mi ti tán náà nù kọ́dà fóònù fún nira nísìnyí pé mo ti whatsapp mo ti send whatsapp message sí orí kò rí òun lọ́wọ́ mọ́ o. ẹ̀jẹ̀ á mọ̀ pé nínú àwọn ewu tí ń bẹ níbi dáadáa ní fóònù o àti dáadáa kọ́ o ó ṣe wá lórí lọ́pọ̀ ọgbà lọ́pọ̀ ọ̀nà o àmọ́ ká má jẹ́ kó tún ṣe àkóbá yìí fún wa ara ọ̀nà tá a fi ní gbà tá a ní gbà kọ́ gbà lọ́wọ́ wa òun ni ládàá ńláńlá yìí o wọn lọ kí aláàárẹ̀ dáadáa pọ̀ ń bẹ ẹ̀tọ́ ni o ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tọ́ rẹ̀. عن علي رضي الله عنه قال علي بن أبي طالب وقاوى ميتون لما سألكم عنوف سبحان صحابة النبي صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابن أبوة النبي بايو ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه سبعون ألف من سبعون ألف ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه سبعون ألف ملك حتى يصبح وكان له خريف في الجنة أخرجه الترمذي aliyu lé mi náà gbọ́ tá nàbì sọlọlọ sọlọ sọ báyìí pé kò sí mùsùlùmí kan tí ó jí jáde láàárọ̀ ọba ìpá àárọ̀ kùtùkùtù lọ jáde kásùbà tán àbí ńgbà tí ń lọ bí iṣẹ́ kíkó tó lọ gbẹ̀ni ọba jí làárọ̀ tọ́wọ́ ah, àrùn ká ẹ̀jẹ̀ ń sáré yàdọ̀ bàbá alámọ̀yìn wọn lọ́rẹ̀ wọn ẹ̀jẹ̀ ń sáré kíyà alámọ̀yìn wọn ni wọ́n wà lọ́sibítù ànábì ni tí ilẹ̀ ẹjọ́ ń èṣù sáárọ̀ lọ́lọ́ tí ilẹ̀ ẹjọ́ ń èṣù kí tí ó fi ṣú seventy thousand màláìkà ni wọ́n máa ṣàdúrà fún seventy thousand màláìkà ni ọmọ ṣàdúrà fún wọn nìkan gá oṣù rántí ọmọ ẹyà rẹ mùsùlùmí tó rẹ ọlọgbẹ wò. wọ́n iná àdàbò àṣì ìyàtà ni ẹni ọba ní a nǹkan jù láàárọ̀ yìí àmọ́ bí n bá ń darí ibi iṣẹ́ bọ̀ o nírọ̀lẹ́ o lálẹ́ o ìyàwó akínyìn o ìwà wò wọn o bí wọn náà bá ṣe bẹ́ẹ̀ another seventy thousand nàláìka ni ọmọ ṣàdúrà fún ọ títí tí ilẹ̀ ẹjọ́ kejì ẹ̀ máa àkàràjà wàkàlà lẹ́kùn láti fọ̀tẹ̀ ìjàlá èyí tó bá mi rí àdéhùn náà fi kún pé tòun ti bẹ́ẹ̀ náà wà ní èso kan bẹ fẹ́ nìyí tó lè wá tọ́jú fún ládìjọ́ náà torí kí ló ṣe ọlọ́ọ̀bẹ mùsùlùmí tí ọrẹ wò ẹ wo adúrú àǹfààní tí à ń sọnù láwùjọ ẹ̀jẹ̀ amójútó ǹjẹ́ ń jẹ́ ìsìláàmù gbogbo nǹkan yìí lọ́dá sí o ọ̀nà islam fi jẹ́ pé total way of life àtọ̀nà bí a ti gbáyé àtọ̀nà bí ọ̀rẹ́ àti ìfẹ́ bí ó ti wà láàrin wa ẹni ọ̀rẹ́ tí pé ọ̀rẹ́ tọ́ wa kí òun náà yọ jọ lójú gbà á tó báyìí lọ́dọ̀ mr kínní àkọ́dà wọn sì wá kí mi kò sí ní tí ó fi kún ìfẹ́ rẹ̀ ọ ìfẹ́ rẹ̀ ọ wà lọ́kàn rẹ̀ kò ní fẹ́ ká burú sí ọ gbogbo àwọn nǹkan yìí lọ sọnù láwùjọ ló fi dàbí ìgbà tó pé ní à ń gbégbé ayé bí ọ̀tá o sífẹ̀ láàrin mùsùlùmí tí wọ́n jọ ń kírun mọ́sálásí sífẹ̀ láàrin mùsùlùmí tí ṣe pa wọ́n pọ̀ sífẹ̀ láàrin mùsùlùmí tí wọ́n jọ ń tajà gbogbo tí ọlọ́run àtàlẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ tí wọ́n yá lọ sí báyìí òun ní ń fa gbogbo nǹkan bẹ́ẹ̀ o ẹ̀dá kan ẹja fi èsì o. Eh, olúwa sì tún wá ṣe apart from àǹfààní táyé táàrí láàrin ara wa iṣẹ́ olúwa tún wá fi ládàá ó tún fi ẹ̀san màláìka seventy thousand ọmọ ṣàdúrà fún wọn nìkan tí lè mọ́ màláìka seventy thousand ọmọ ṣàdúrà fún wọn nìkan tí lè jọ́tọ̀ ọba lọ kí aláàárẹ̀ èṣù.